ìtàn òmìnira mi ni ìgbà tí mo parí ilé ìwé tí mo gba pálí mi mo tẹ̀ parí NYSC mo kó gbogbo ẹ̀ báyìí wọ́n á lọ bá àwọn bàbá mi àti ìyá mi gbé ẹ gbà o mo ti ṣe tán o ṣé mo lè máa tẹ̀lé ọba dídì ọ̀gá máa ṣe orin wọn ní. bí iṣẹ́ ọ̀pẹ ni àfihàn pẹ́ṣẹ́ ó yá bẹ́ẹ̀ ni mo dẹ̀ bẹ̀rẹ̀ àdìbẹ̀ tí máa lé kàríà náà ọdún wẹ́lẹ́ ọlọ́run gbà ti mu orúkọ mi ni Sound Sultan ìtàn tí mo sọ tán yẹn ni ìtàn òmìnira mi ẹ ṣé.